لهذا البحث العلمي إلى هذه نقطة الهامة أنه لم يبقى عند المستغيثين بغير رب العالمين شبهة شبهة تذكر إلا أن يقولوا سلمنا بكل ما ذكرتم ولكن هل من مانع يمنع أن نطلب منهم ما كان بمقدورهم في الحياة الدنيا كالدعاء مثلا فبدل أن نقول مثلا يا رسول الله أغثني أو اشفع لنا نقول ادعو الله لنا أن يغيثنا أو أن نعم أو يشفعك فينا ولا نقول يا رسول الله اغفر لنا ذنوبنا وإنما نقول استغفر لنا ذنوبنا بل إن هذا بعينه هو قصدنا نحن المستغيثين به صلى الله عليه وسلم أو بغيره من الأولياء والصالحين أفوى آه، الشيخ الناصر ناصر الدين الألباني رحمه الله على ينقى مقدمة tí wọ́n ṣe عن tíra òun náà ni wọ́n ń tẹ̀síwájú lérí ẹ̀ wọ́n ní wà ní ilẹ̀ aṣọ wọ́n ní èmi mo máa ń fura pinnu òdín yẹn wa wà ní ilẹ̀ aṣọ wípé mi máa ń kíyèsí wípé wakọ́d balak tó fi tasalsul hadal bahadal ilmi ila hadhihi nuqtatil amma lẹ́yìn ìgbà tí ìwádìí ìjìnlẹ̀ èyí tí mo ṣe lérí àwọn kókó ọ̀rọ̀ tá à ń sọ̀rọ̀ ń pa rẹ̀ yìí kí ni kókó ọ̀rọ̀ tá à ń sọ̀rọ̀ ń pa ẹ̀ òun náà ni wípé tó kù bá ti kú kò lè gbọ́ nǹkan tára yìí ń sọ eléyìí ni èyí tó lálàáfíà nínú àdìsọ́kàn mùsùlùmí àwọn sísí bẹ táwọn èèyàn ṣe ń gbà mí ẹlòmílẹ̀ sọ pé n ń sọ báyìí bàbá àwọn tí ń bẹ lọ́rùn ó ń gbọ́ ọ̀rọ̀ yìí. bẹ lọ́rùn ó ń gbọ́ gbogbo nǹkan tí òun sọ yìí kò lè gbọ́ kò lè gbọ́ bó ti wulẹ̀ kó nínú ìdí tá a fi mọ̀ pé kò lè gbọ́ anabi kan. tó bá dídọ̀ gbọ́jà lọ kíyámà àmì ìgbà tán bá ń bẹ inú sàárè ọlọ́run ó máa ṣe àgbéga fún wọn ọlọ́run ó máa ṣe àgbéga àgbéga àgbéga fún wọn fún ẹ̀mí wọn nínú sàárè àwọn ẹ̀mí yìí wà máa bí lọ́wọ́ àmàlẹ́kà wípé nígbà tá a ti kú kò sáǹfààní irun kíkí fún wa tá a fi lè sọ pé iṣẹ́ ládàá kan bẹ tá a tún ṣe tá a fi ń ní àwọn àgbéga yìí nígbà tá a ti kú kò sáǹfààní àwẹ̀ gbígbà fún wa bó ló ṣe tún wá jẹ́ tọ́lọ́wọ́n bá tún lé wa kún nínú dàrọ́jà àti wọ́n máa bẹ́ẹ̀ lọ́wọ́ àwọn mọ̀lẹ́kà bẹ́ẹ̀ àwọn mọ̀lẹ́kà ni ọlọ́run ni mọ̀lẹ́kà ẹ̀ sọ fún wa wípé sáwọn ò mọ̀ wípé àwọn ti láwọn ọmọ kan àwọn ọmọ tẹ́ ẹ níláyé tí wọ́n ń ṣàdúrà fún yín àwọn ṣé olóore tẹ́ ẹ ṣe sọ́dọ̀kọ̀tù jàríà tẹ́ ẹ ṣe kalẹ̀ tó lọ láàdá àwọn nǹkan yẹn ló kí ni o ló ń báyìí so tó bá yẹ pé wọ́n ń gbọ́ ohun tí ń lọ ní kò yẹ ká béèrè béèrè ọ yẹ kí wọ́n ti mọ̀ wípé à ah, ọmọ kan ní sàdúrà yẹn lójú orí bẹ́ẹ̀ tó ti wá báyìí so nínú àwọn ẹ̀rí èyí tó lálàáfíà tá a fi mọ̀ pé àwọn àfáà tí wọ́n sọ pé tó kù bá ti kú kì í gbọ́ nǹkan tí ara yìí ń sọ mọ́ ọ̀rọ̀ tí wọ́n ló lálàáfíà jù ó ń bẹnu àwọn àfáà míì náà ẹ̀rí pé bàbá ṣàlàyé ní mọ̀kọ́dímọ̀ ó ń bẹ nínú àwọn àfàkọ́dà tó kọtíra wípé òkú máa gbọ́ <clears throat> ní táwọn ará tí wọ́n sọ tí wọ́n dẹ̀ kọtíra tí wọ́n kó ẹ̀rí tó pọ̀ wá ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀rí tí wọ́n kó wá òun náà ni ó ń bẹ nínú tíra yìí àti yẹn pé kì í ṣe ẹ̀rí lórí wípé òkú ń ṣe kí ni òkú máa gbọ́ sọ ẹ̀rí lọ nínú tíra yìí anabi sallallahu alayhi wa alayhi wa sallam ilé ń gbẹnu tíra arúh tí a fáwọn ibn qayyim al-jawziya tí wọn kọ pé àwọn ẹ̀mí ẹni rí nígbà tí wọn bá jáde láyé bóyá ẹnìkan ti jáde ẹni rí ni ó ti jáde láyé ó ti fẹ́ẹ́ tó bíi bíi àádọ́ta ọdún ẹnìkan náà wàá jáde láyé tó náà jẹ́ ẹni rí. wọ́n dẹ̀ jọjọ jẹ́ aláṣepọ̀ nígbà tán wà láyé wọ́n jọjọ máa ń para wọn so anábìjẹ́ kó yọ pé àwọn ẹ̀mí méjèèjì yẹn wọ́n ò ríra wọn tán bá ríra wọn yóò àmọ́ bí léèrè pé tọ́ àgbà tó tóun ti kó láyé lágbájá ń kọ́ ẹ̀mí gbogbo nǹkan báyìí ó ti ṣe nǹkan báyìí ẹ̀mí àmọ́ báyìí báyìí báyìí báyìí ló so nìyẹn tó bá yẹ pé wọ́n gbọ́ wọ́n rí nǹkan tí ń ní kò kó béèrè yìí ó yẹ kó máa sọ pé ah mo ti mọ̀ kúwọ̀ náà náà ń mo ti so gbogbo àwọn ìmọ̀ yẹn <clears throat> ọwọ́ ọlọ́run subhanahu wa ta'ala nìkan ló wà àwọn ẹ̀rí kọ̀ọ̀kan ń bẹ nínú àwọn hadith tó lálàáfíà tó ń jọ bí ẹni wípé àwọn òkú lè gbọ́rọ̀ tí ń nígbà àwọn òkú àwọn tó kú lójú ogun badr ogun badr náà ni ogun tánàbí jà táwọn kèfèrí pọ̀ ló ń kà àwọn mùsùlùmí kéré ló ń kà ọlọ́run wá gbé àjùlọ fáwọn mùsùlùmí wọn borí àwọn kèfèrí ọ̀pọ̀lọpọ̀ àwọn kèfèrí tí ni tán lójú ogun yẹn gbà tí wá parí ogun yẹn anábìnrin gbogbo òkú àwọn yẹn wọn jọ sójú anabi wa ń ọ̀pá kan lọ́wọ́ anabi wa gbà àárín wọn kọjá tánàbí báyìí ti wá anabi ah, ah mo dẹ̀ sọ fún anabi ní ah ṣé wọn náà wá rí báyìí nísìn anabi wa bẹ̀rẹ̀ máa sọ̀rọ̀ pé ah, wa ń lọ́wọ́ anabi ṣé wọ́n wọn lè pín tó bá fi lè mú <clears throat> kèfèrí <clears throat> òkú kèfèrí kó máa gbọ́ kí ló wáá dé tá a fẹ́ sọ kókó ẹ̀ ní tó bá jẹ́ ní ọlọ́run tí kò ní máa gbọ́n táwọn yẹn sọ àwọn àdéhìsì yẹn náà kó wa nu tíra yìí àwa ṣàlàyé pé gbígbọ́ tí wọ́n ń gbọ́ yẹn <clears throat> rìwáyà mi ń bẹ tó yẹ pé kì í jẹ́ pé wọ́n ń gbọ́ ọlọ́run ó fún wọn gbọ́ rìwáyà mi padà bí wà mí torí pé ọlọ́run lọ́mọ àmàjì wọ́n gbọ́ nǹkan yẹn lásìkò yẹn nítorí pé ọlọ́run fẹ́ jẹ́ kí kan ṣẹ̀sìn pé ànábì sọ fún wọn ó ti wá so ha yẹn kì í ṣe pé wọ́n máa gbọ́ lọ bẹ́ẹ̀ ìyẹn ó kàn jẹ́ àrà àdáyẹnrí ni ó lè fi jẹ́ kí wọn ó pọ̀ lọ́lọ́run fi jẹ́ kí wọ́n gbọ́rọ̀ sì ń bẹ tó ṣe pé ọlọ́run lè jẹ́ kí òkú bẹ́ẹ̀ kì í ṣe pé yóò máa gbọ́ lọ bẹ́ẹ̀ anabi sallallahu alayhi wa sallam tẹ́pẹ́ gbogbo èèyàn tí gbogbo èèyàn bá tiẹ̀ ní ma tí gbogbo èèyàn bá ní ma gbọ́rọ̀ ni anabi gan lọ́yẹ̀ kọ́ máa gbọ́ anabi sallallahu alayhi wa sallam sọ pé ẹ máa sàlátù fún mi gbogbo bí tẹ́ ẹ bá ní sàlátù fún mi yóò máa bá mi torí pé ọlọ́run ti fi màlẹ́kà kan tì mí nínú sàárè mi tí ó máa sọ fún mi pé láàmárín òun ṣe àsàlátù fún ọ tó báyìí pa nàbí ń gbọ́ ní kéde kí mọ̀lẹ́kà sọ ọ yẹ kó na ìkókó tó sọ kí mo ti gbọ́ ṣùgbọ́n àwọn ẹ̀dítàn mú wá náà nìyẹn àwọn afáàsì sọ àlàyé lórí ọ̀rọ̀ yẹn ṣùgbọ́n ẹ̀ ló wà níwájú ṣùgbọ́n bàbá wọn ní kókó ọ̀rọ̀ yìí nígbà táwọn wádìí ìjìnlẹ̀ lérí ẹ̀ àwọn indel gbogbo àwọn àdìsí tán mú wá ìmọ̀ kó ṣe pé àdìsí tí ò lálàáfíà àbí kó ṣe pé lálàáfíà bí wọ́n ṣe tú ibi tán lò sí kọ́ ni àdìsí yẹn ń tọ́ gbà yẹn ju gbogbo yẹn tán ó wá ku ìrújú kan tí wọ́n máa ń dì í mú ìlànà yàtọ̀ عند المستغيثين بغير رب العالمين شبهات تذكر قواسي رجوك دالي توقع سيتوكو إلا أن يقولوا ní tí wọ́n máa ń sọ ni wípé salamna bi kulli ma dhakartu wọ́n ní gbogbo tẹ́ ẹ ti sọ àwọn àgbà ẹ̀ládìsí yóò lálàáfíà àgbà ànítumọ̀ rẹ̀ kọ́ lélẹ̀ àwọn ti gbà ṣùgbọ́n wàláàkìn alimi mànìí ǹjẹ́ nǹkan kan kọ̀ fún ni bí yamnahu an yatluba minhum bi maqdurihim fil hayati dunya ǹjẹ́ nǹkan kan kọ̀ fún wa <clears throat> láti máa tọrọ lọ́dọ̀ àwọn ẹni ọlọ́run in tí ọlọ́run bá fi sí abẹ́ ìkápá wọn láyé ń bì nígbà tí wọ́n ti kú sáà lè tọrọ lọ́wọ́ wọn ka dùá àwọn mọ́sálá gẹ́gẹ́ bí àdúrà alákòjú yẹn sí fàbádàlà fàbádàlà ànàkúlù mọ́sálá yà Rasulullah agisne àwọn aṣọ àlànà kàkàtà fi máa sọ pé ìrẹ́ ànábì ọlọ́run làmì ìrẹ́ ànábì ọlọ́run sì pẹ̀mí àìsọ bẹ́ẹ̀ níta sọ ni pé odò ọlọ àlànà anabi bá wa bẹ ọlọ́run ányògì ìtànà kọlọ́n kó ṣe kìnìún o kó ṣe àná wa pé tá a bá sọ èèyàn lójú ayé ànábì sí nǹkan tó burú wà bẹ́ẹ̀. àwọn ányòṣà fi aka fìhìnà àbí kọlọ́n ọba <clears throat> kó gbé sísìpẹ́ wa kó gbé ilé ọlọ́wọ́ kó lè sípẹ́ wa. wàlá náà ya Rasulullah ìkìlá náà dùnú bá náà àwọn náà o forí ẹ̀ṣẹ̀ wa jìn wá o wa inama naqulu istaghfir lana dhunubana eré anabi bá wa tọrọ àforíjì ẹ̀ṣẹ̀ wa níwájú ọlọ ṣé lójú ayé anabi tàbá lọ bá tàbá sọ yẹn abẹ́ni eré kan tàbá lọ bá tá a sọ yẹn ṣé sóburú ni. bal inna hadha bi'ayni wa qasduna nal mustagithina bi sallallahu alaihi wa sallam aw bi ghairi min al awliya wa salihin so àwa <coughs> eléyìí gan ni ojúlówó ní táwa gbà lérò àwa tá a láwọn mọ̀ pé a mọ̀ wárán lọ́wọ́ lọ sọ́dọ̀ òjíṣẹ́ ọlọ́run àbáwọn míì nú àwọn ẹni rẹ̀ wàtọ́lá bùnmí ni wọ́n wà ní asáànà tàbí wàtọ́lá bùnmí ni wọ́n in tá à ń gbé síwájú wọn lójú ayé tó yẹ pé kọ̀sẹ́ni kan tó lè sọ pé burú sí nǹkan kan burú bẹ́ẹ̀ kéèyàn lọ bá ẹni ọlọ́run pé ẹ bá mi tọrọ àforíjì kọlọ́wọ́ foríjì ẹ bá mi bẹ̀ lọ́run kọlọ́wọ́ ràn mí so burú. So, na nígbà tẹ̀lé ẹ̀ wà láyé sọ àwọn àwòkú tọ̀ tí ò láyé náà àwọn orí nǹkan tó burú bẹ́ẹ̀ ìgbà tí lọ síbi sàárè yẹn táwọn sọ pé ànábì ò sàánú mi kì í ṣe táwọn sọ ni ní táwọn sọ ni pé ànábì ò bá ń bẹ kó mi gẹ́gẹ́ so àwọn ò ṣe ṣírí kù fakọ̀díjẹ́ àfil hadith ó sì ti wá nínú hadith wípé tu'radu ala a'malikum fa in ra'aytu khayra hamidullah wa in ra'aytu sharra astaghfartu lakum ó sì wà nínú hadith wípé <clears throat> tu'radu alayya alayya ló máa bẹ́ẹ̀. <clears throat> ẹ fi ọmọ sábẹ́ yá yẹn ẹ fi nukutọ méjì sábẹ́ yá yẹn kì í ṣe àlá tu'radu alayya a'malukum òjíṣẹ́ ọlọ́run ọba ní àwọn iṣẹ́ tẹ́ ẹ ṣe bí mo ṣe wà nù sáré wọ́n mọ̀ fi hàn mí báyìí iṣẹ́ tẹ̀yìn àlùmọ̀ mi ṣe wọ́n fi hàn mí. fa in ra'aytu khayran tí mo bá ń rí àwọn nǹkan tó dáa níbẹ̀ hamidullah màmá dúpẹ́ fọlọ́ wa in ra'aytu sharran tí n bá sì rí nǹkan tó burú nínú àwọn sẹ́yẹ istakfartu lakum istakfartu lakum màá bá yín tọrọ àforíjì lọ́dọ̀ ọlọ́run foríjì mo tó ẹ̀rí tí wọ́n lò ní ẹ̀ so sèbáná bí òsì láyé mọ́ òsì ó gbà tó òsì láyé mọ́ tó fi lè mú mọ́ tọrọ àforíjì fún wa tó bá rí tó kù dé ẹnu iṣẹ́ wa kí ló wá burú tàbá wà lọ́bi sàárì rẹ̀ táà ń sọ pé ànábì tọrọ àforíjì fún wa sẹ́yìn pé àwọn náà lẹ́rìí bó tilẹ̀ jẹ́ pàdé sí yẹn <clears throat> bàbá ní kult wa huwa hadith da'if rahimahullah sheikh al-albani tí ìbá ṣe páwọn yẹn lọ ń ṣiṣẹ́ lórí àwọn nǹkan yẹn kò sẹ́nìkan tó fẹ́ ṣe bàjẹ́ nínú ẹ̀sìn tí ò ní lẹ́rìí bàbá ní wal hadith da'if kama haqqaqtuhu fil ahadith da'ifa wọ́n ní àwọn ti gbọ́n hadith yẹn yẹ́bẹ́yẹ́bẹ́ nínú tíra kan táwọn àkójọ táwọn pè ní àkójọpọ̀ gbogbo àwọn àdísì tí ó lálàáfíà pé lọ́wọ́ bẹ́ẹ̀ ó ti wà ń bẹ́ẹ̀ so ìwọ́ tó wà á nímọ̀ nípa ìmọ̀ téèyàn fi mọ̀ pa àdísì lálàáfíà bí ó lálàáfíà sọ ma pé ọwọ́ rẹ̀ ọjà bọ́ tó bá lọ lúmọ̀ àdísì yẹn wà so ìdí ìyẹn tó pé ìmọ̀ ká mọ̀ àdísì wo ló lálàáfíà àdísì wo ní ó lálàáfíà pàápàá jùlọ lásìkò yìí ìmọ̀ tó ṣe pàtàkì ni fún gbogbo ẹni ẹni táwọn èèyàn máa wò láwòkọ́ṣe gbogbo ẹnikẹ́ni tó fẹ́ jẹ́ ẹni tí ó máa pa àwọn èèyàn lọ sórí manhaj ó gbúdọ̀ lè ó ló dáńtọ́ láti dádìs tó lálàáfíà mọ́ àti tí ó lálàáfíà àìmọye àhádìs táwọn èèyàn fi máa gbé ìṣesí wọn lẹ́sẹ̀ tí wọ́n sì lè sọ pé ń bẹnu sunan àbídá ó ń bẹnu kíníkà tẹ́kùtẹ́ bá lọ wo àlàyé àwọn afá aládìsí lérí ẹ̀ àdìsí yẹn ẹ̀rẹ́pàdé tí ó lálàáfíà àwọn àdìsí pọ̀ mí ń bẹ ẹjẹ pé tá a bá lo gan ìtumọ̀ rẹ̀ ọ̀dà ṣùgbọ́n téèyàn bá lọ wo àwọn àfọwọ́ládé sì yàn lálàáfẹ́ ata ibomina damb kamanla dambala hadithun da'if ṣùgbọ́n oríṣiríṣi àwọn nǹkan báyìí bàbá ní hadith kò lálàáfẹ́ wa jawaban alayhi aqul bàbá ní káti ẹ̀fìn yẹn lẹ̀ mo fẹ́ sọ̀rọ̀ lérí ìrújú yẹn èsìn lórí rẹ̀ ni wípé ń sàlámù náà bí anadalika wal qadr káti ẹ̀ gbà wípé ìyẹn gan lè rò ń gbà wọn fatọ́làbù min aslihi xatọ́ onu wàdọ̀lẹ́ alùláyàjọsọ kéèyàn máa tọrọ nǹkan lọ́dọ̀ ẹ̀dá ìpìlẹ̀ rẹ̀ gan àṣìṣe ni àti àánú balẹ̀yẹ́ jìbìl ìtìmtìná omi ni òfò ọ̀rọ̀ èèyàn gbọ́dọ̀ jáwọ́ kúrò ń bẹ́ẹ̀ kíákíá ni wàbàyánu omi wàjìhẹ́yìn fún àwọn ìdí méjì kí ló mú ọ tó lè tọrọ àforíjì lọ́dọọlọ fúnra rẹ̀ tó fi lọ síbi sáré ẹni tó ti kú tó ní kó máa tọrọ àforíjì fún lọ́dọ̀ Ọlọ́run àkọ́kọ́ ni pé annahu yunafil ikhlasi lillahi ta'ala fi du'ayi wa ibadati wahda wọ́n ní eléyìí ó tako ìmọ́lọ́n lọ́kàn ikhlasi lillahi ta'ala fi du'a pé èèyàn ṣàfọ̀mọ́ àdúrà rẹ̀ fún Ọlọ́run nìkan àti ìjọsìn rẹ̀ fọ́lọ́run nìkan wa fi dhalika ayatun kathiratun sarihatun fi nahyi an du'ayi ghayri llahi ta'ala min al-awliya wa salihin wọ́n ní torí pé àwọn ẹ̀rí tó pọ̀ ń bẹnu kọ̀ránì tó kọ́ eléyìí fún wa láti lè máa pe àwọn ẹni ire àbáwọn olùbẹ̀rù ọlọ́run tí wọ́n ti fààyè lẹ̀ yálà àwọn ẹ̀gbọ́n là ń pè ní o àbá ń pè wọ́n kàn bá wa pọ̀ lọ́hùn àbá ní àṣìṣe gbáà ni kí ni nàbí sọ̀rọ̀ yẹn ẹ rí i pé kò sí yàtọ̀ láàrin nǹkan yẹn àtàwọn tó ń bọ Ṣàngó náà tó pé àwọn Ṣàngó tó ń bọ Ṣàngó náà gbà pé Ṣàngó yìí sọ lọ bẹ́ẹ̀ Ṣàngó ni ó bá wọn yóò gbọ́rọ̀ àwọn déwájú ọlọ tó ti yọ abẹ́ àwọn tí wọ́n ń bọ ọya náà gbàpọ̀ yẹsọ àwọn tó ń bọ̀ ṣùgbọ́n gbàpọ̀ tẹ́ bá bí wọ́n lè pè sọ́lọ́ ń lọ ṣùgbọ́n ní rárá ṣùgbọ́n àyànfẹ́ ọlọ́run ní táwọn bá ti fẹ́ tọrọ táwọn bá fẹ́ nu àwọn tọrọ ọlọ́run kò ní dá wọn lọ bọ̀ tó bá yẹ pé tú ọ̀sán ni o ti ń wọ́ mi o ti ṣàdúrà ṣàdúrà ṣàdúrà ṣàdúrà ọlọ́run ò dá ọlọ́run bẹ̀ tó yẹ pé tú ọ̀sán ọ̀sán ni so ó lè ọlọ́run ti gbé ọ̀rọ̀ ẹnìkan nídìí ọmọ yẹn ìwọ ni wọ́n máa ṣe yẹn kí sọ òtò tó nídìí ọmọ tó rọ ọmọ bíi tó ti pẹ́ ọ̀dọ̀ ọ̀sùn ní ọwà máa lọ so òun nítorí pé òun ni kí ààrẹ lọ́lọ́run fi à ń bímọ gangan kí ààrẹ ẹ ò gbàgbọ́ wọn náà so àwọn náà gbàgbọ́ lọ́run ní í ṣe ṣùgbọ́n fi sí nkí ẹ̀ nìyẹn so bẹ́ẹ̀ náà lè wọ́n tó lọ síbi sàárè ẹni ọlọ́run kan tó wà nígbà àṣé ó ti sọ́dọ̀ ọlọ́run gbà òun sọ́dọ̀ ọlọ́run òun bẹ́ẹ̀ kó bóun bẹ́ẹ̀ lọ́run kí ni ìyàtọ̀ láàrin ẹ̀tọ́ lọ sí ibi ọ̀sùn náà tó lóun gbà ṣé ọ̀fẹ́ mọ̀ sí wà ah, bóun ṣe wà ní mùsùlùmí gidi lòun òun ò gbà pọ́ lọ́n lọ́sùn àmọ́ òun bẹ ọ̀sùn kó bóun bẹ ọlọ́run kọ́ lọ́wọ́ fún un lọ́mọ. sọ ní ti ṣẹlẹ̀ náà ni bàbá ní ìpìlẹ̀ yẹn náà ìpìlẹ̀ tó burú ibi tí ṣìnà ti bẹ̀rẹ̀ náà nìyẹn pé sọ ọ̀rọ̀ tí wọ́n ń sọ yẹn kì í ṣẹ̀rí ẹ̀ ọmọ ti clear ọ̀rọ̀ ṣe àpótí clear báwọn so n táwọn mú wá gẹ́gẹ́ bí ẹ̀rí ni pé kì í ṣe páwọn ń pe àwọn ènìyàn tó gbà pé ńgbà tán wà láyé náà àwọn ọmọ bá gbẹ ṣàdúrà fún mi so gbà tán ti kú yẹn náà àwọn sọ pé kán bá wọn bẹ̀ lọ́hùn ni kì í ṣe páwọn gangan ni àwọn ń pè so ẹ̀rí ṣùgbọ́n àtàwọn mú lọ́dọ̀ bá ṣàlàyé pé yíyún gan ló burú jù tó gbígbà tán ti fi ilé ayé lẹ̀ yẹn tí wọ́n lọ ń pè wọ́n pé kán bá yín bẹ̀ lọ́hùn a jẹ́ wípé ẹ̀ yàtọ̀ sáwọn ẹlẹ́bọ̀ yẹn náà ẹ̀ yàtọ̀ sí wọn pé kò sí ikhlas ibada, níbi nǹkan yẹn mọ́ ẹni tó bá ti kú ká fún ni kì í sọ̀tẹ̀ pé ká máa bẹ̀ pé kó ṣàdúrà fún wa lẹ́ẹ̀fìrẹ́ lómi ò lè sọ pé ibi tá a jókòó sí ṣéwù lágbájá ó ti wà láàrin wa báyìí níbo ló ṣe wà láàrin wa pé gbogbo dáhùn sọ gbọ́ ẹni gbọ́ ńlá tẹ́pẹ́ yẹn ọmọ tẹ́pẹ́ nǹkan yẹn lẹ́tọ̀ ni ànábì lọ́ọ́ ká máa tọ́ gbogbo tá a bá ti ń kírun jímọ̀ láyé o ànábì náà máa ń wá jọyìn jàmáà ṣe é gbọ́kẹ́ sọ̀rọ̀ ẹ̀ àbíkálapá bùbákìrì náà máa wà so bó lẹ́dá ẹgbẹ́ gbogbo tẹ́ẹ̀ bá ti ń ṣe wúrìdì ṣé òun ṣé òun ṣé òun àmọ́dá ti jáde gbogbo ẹ̀ yóò jókòó sí gbogbo yóò wà yóò jókòó sí gbogbo rẹ̀ la ọ̀rọ̀ eléyìí tako ìgbàgbọ́ mùsùlùmí ètò àlàáfíà ẹ̀rí òun náà ni ọ̀rọ̀ tọ́lọ́run sọ pé kólódò ọ̀rọ̀ bílẹ̀ rọ̀jí ọlọ́run ní kólódò ọ̀lọ́dínà kò ọ̀lẹ́dínà zàmtùmí dùnìlá ọlọ́run ní ẹ̀ wà lọ pé ẹ máa pè wọ́n àwọn tẹ́yìn tún lérò pé wọ́n jẹ́ nǹkan lẹ́yìn ọlọ́ ẹ̀ wà máa pè wọ́n ọlọ́run nítorí pé àwọn wọ̀nyí la yamlikuna mithqala dharratin fi samawati wala fil ard àwọn yìí ò ní kápá lórí hóró àgbàdo kan ọkà bàbà kan báyìí wọn ò ní kápá lérí rẹ̀ ní sánmà gbogbo àwọn tí ẹ̀dá tí ń bẹ sánmà ò lè dá hóró àgbàdo kan báyìí dá gbogbo àwọn tí ń bẹ lórí ilẹ̀ náà kò sẹ́ni tó tó bẹ̀ gbogbo àwọn tẹ́rù pẹ́fẹ́ máa pín wà máa lahum fihima min shirk ọlọ́run ò sì ní akẹgbẹ́ ní sánmà àti nílẹ̀ pé ẹnìkan ló ń kọ́ lọ́n lọ́wọ́ àbí ọ̀ǹda ọ̀sùn ló fi ọlọ́run ò ní ọlọ́run ò ní rárá kò sì gbéṣẹ́ fẹ́nìkan pé ẹni ni ó máa tọ́lọ́run bá ní kí màlẹ́kà Mikael kọ́ wà ní ibi òjò kì í ṣe pé oní kọ̀ǹtró òjò ọlọ́run ó instruct ẹ̀ ní iye òjò báyìí ìwọ lọ sílẹ̀ ní kì í ṣe pé òní ọkàn rẹ̀ pẹ̀tọ̀ ẹ̀yin ará èkó màá fún yín ní kíní kọ́ ọlọ́run ni ó yọ̀ǹda fún pé lọ sí nǹkan báyìí kì í ṣe pé òní ló ní kápá lórí ẹ̀ so bó lẹ́sẹ̀ sọ pé ọ̀sùn òní charge gbogbo bíbímọ kí àyẹ̀ lọ́n gbélé kódà bí lọ́wọ́ fẹ́ fún yẹn lọ́mọ ó lè dá ṣiṣẹ́ yẹn fún rẹ̀ pé àwọn òfin lọ́mọ ìbí ó sì fún un àwọn míì náà máa ń sọ bẹ́ẹ̀ àwọn lè ní ṣéwù kan ẹnìkan ń wọ́ ọmọ ó bẹ lọ́run títí tí ọlọ́run ní àwọn ọkọ lẹ̀ pé yóò bímọ láyé pé ṣéwù kan wà ní pé ọlọ́run wọn bọ̀ ọjà ìwọ olólùfún lọ́mọ lọ́dọ̀ tòun kó sì máa bímọ ó sì lóyún ọba bímọ àwọn gbólóyìn yẹn lágbára sí títóbi ọlọ́run subhanahu ó takò àwọn àyà Kùránì ọlọ́run ọba ní la yamlikuna mithqala dharratin fis samawati wala fil ard ọlọ́run ọba ní wọn ò ní kápá ẹrù húrò àgbàdo kan báyìí kò sẹ́ dáhùn tó lè dá sí lẹ́yìn ọlọ́run ní sánmà àti nílẹ̀ wa ma lahum fi ima min shirk wọn ò sì ní alá ẹni tó lè ṣe dọ́gbandọ́gba pẹ̀lú ọlọ́run ní sánmà àti ilẹ̀ wa ma lahu minhum min zahir kò sì sí fún ọlọ́run minhum láàrin gbogbo ẹ̀dá tó dá pátápátá min zahir àtàwọn ànábì ọlọ́run gan kò sí mínsọ̀ yìí kò sí alárànṣe kankan táwa sọ pé ṣe tágbára rẹ̀ ọ̀ wá gbé tẹ́pọ̀ nídìí ìrànlọ́wọ́ èèyàn kan kò sí ṣe ná fíwèé lé kátà tó fi àwọn anábì tó kò sí ẹnìkan tọ́lọ́hún fi sípò pé ẹ̀ eléyìí kò mí ìwà ràn mí ni ó sì. <clears throat>

pé torí pé ṣe mọ̀ pé ẹni tí máa ń bá pírẹsidẹ́ǹtì tí máa tẹ̀lé pírẹsidẹ́ǹtì káàkiri sépò rẹ̀ tó ipò pírẹsidẹ́ǹtì ẹ́ ṣùgbọ́n gbà ti jẹ́ pé òun náà ni bóyá ìdí kàǹpù rẹ̀ ní bóyá kíní rẹ̀ sí ni ṣe kí gbogbo tí Buhari bá wọ̀ ẹni yẹn náà wọ̀ yóò dùn lẹ́yìn rẹ̀ pé so bó ṣe rí náà àwọn làwọn ní sáàmù àmùsùnmọ́ sẹ́lọ̀n so ibi táwọn bá ti wọ̀ àwọn sọ fọlọ́n pé ìwọ lòún bá wọn gbé báàgì pé kò ṣe àwọn pé ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ bí ìgbà tí èèyàn yàgbẹ́ látẹnu lọ́ọ̀ni so aya Qur'ani ojú clear lawala tanfa'u shafa'atu inda ìpẹ kan ò lè wúlò fẹ́ni bọ́dì níwájú ọlọ́run kẹ́ni kankan àbọ̀ ọlọ́run ibi tọrọ dé mo ní mo fẹ́ sọ níbo ọlọ́run ní òsì àyàfẹ́ tó ọlọ́run bá kan yọ̀ǹda fún sípẹ́ ọlọ́run ló yọ̀ǹda fún un. ayé alágbájá àwọn náà sì pẹ́ bàbẹ́ kì í ṣe pọ́ ní ọ̀dọ́ gbọ́n fẹ́ ṣe qala sheikh islam ibn taymiyyah rahimahullah fi majmu' al-fatawa afáwa sheikh islam ibn taymiyyah wọ́n sọ nínú majmu' fatawa wọ́n ní wa mithlu hadha fi quran wọ́n àpèjúwe irú àwọn àyà bẹ́ẹ̀ ní quran kathir ó pọ̀ gan yanha an yud'a ghayrullah tí máa kọ̀ wa pé a gbọ́dọ̀ pé ẹni míì lẹ́yìn ọlọ́run lálmàláìka ìjẹ́ màláìka ni wala àmìyà ìjánabi ọlọ́run ni wala ghayruhum kọ́dà ẹnikẹ́ni yàtọ̀ sáwọn tá a sọ èèyàn gbọ́dọ̀ máa pè wọ́n lẹ́yìn ọlọ́run fa inna hadha shirk torí pé irú ìṣesí yìí ìṣẹ́bọ pẹ̀lú ọlọ́run ni o àwòdẹ̀rẹ̀ àtún ila shirk àbí nǹkan tó lè ṣokùnfà kéèyàn padà ṣẹbọ pẹ̀lú ọlọ́run ni bí khilafu ma yutlab min ahadi im fi hayatihi min ad-du'a wa shafa wọ́n ní eléyìí yàtọ̀ sí ìntà ń lọ bá ànábì ọlọ́run ni abẹ́ni rẹ̀ tá a lọ bá pé kó bá wa bẹ̀ lọ́hùn fi hayatihi nígbà tó wà láyé pé kó bá wa ṣàdúrà wa ṣàfà àbí kó sì kó bá wa ṣe ìsìpẹ̀ ó lè bá wa ṣe ìsìpẹ̀ bóyá lọ́dọ̀ lọ́dọ̀ ìjọba bóyá nǹkan kan ṣẹlẹ̀ o ò sì mọ́wọ́ o ò mẹsẹ̀ lórí nǹkan yẹn wọ́n wá kó papọ̀ mọ́ kò sí tó burú o lè lọ bá lọ́yà abẹ́ẹ̀kọ́ ṣàfà náà lọ́bẹ̀ ṣe fún ọ yẹn ṣùgbọ́n kò sí tó burú lójú ayé bí tí lọ́yà yẹn bá kú ó lè lọ bí sàárì rẹ̀ kò ní ìrọ̀ ìjọba wà wà bá kéèsì yìí o séèyàn má sí bẹ́ẹ̀ ò ní kéèsì wọ́n parọ́ mọ́ wọ́n kọ́ ọmọ àwọn tó dáná ọ̀hà lọ gba lọ́yà lọ́yà sì sọ bí kò sàlàyé bọ́rọ̀ sí rí ó sì lọ kọ́ọ̀tù ó ní ẹjọ́ client wọn ẹ̀bùn release ẹ̀ torí wípé kò mọ̀wọ́ kò mẹsẹ̀ níbi ọ̀rọ̀ ìfúndìbáyìí fúndìbáyìí fúndìbáyìí gbàtà adájọ́ náà sì yẹ̀ wò ó náà rí i pé ọba tó ẹnìyẹn lẹ̀ ẹ rí i pé ọ̀tà ṣàfà fún nìyẹn níbi kí o lọ́dọ̀ adájọ́ ṣùgbọ́n wàá gbọ́ wípé lọ́ọ̀yà yẹn ó ti fàyè lẹ̀ ó tún wá wọ́n tún sì kó mọ́ àwọn ọ̀daràn níjọ́ mi wọ́n wá ní ẹ̀wà gba lọ́ọ̀yà pé à ah, lọ́ọ̀yà bò lágbájá ń bẹ̀ ọmọ ti kú pé à ah, òun ò lọ bí sáré rẹ̀ òun ò gbé ẹ̀dá ẹ̀wà tún bá mi só lè ṣe bẹ́ẹ̀ lọ́ọ̀yà míì ti ń bẹ̀ láyé ni ó ṣe kiri o Ni ọlọ́ba ìyẹn ni sheikh salaam ní tẹ̀mí à ń sọ ń bí wípé kò sí ní tó burú pé àwọn nǹkan míì ń bẹ yẹn lè lọ bá yẹn pé ẹ ṣàdúrà fún ẹ bá ń bẹ lọ nígbà tẹ́ni yẹn wà láyé ni àbí ẹ bá mi ṣe pẹ̀lú orí nǹkan kan nígbà tó ń bẹ láyé kì í ṣe nígbà tó bá ti kú torí pé ẹni tó kú kò lè dá ṣe nǹkan kan mọ́ bí ìbáṣepọ̀ àtúmọ̀ ṣàdúrà fún náà fi sọ pé bí khilafi. du'aihim ba'da mawtihim so eléyìí yàtọ̀ sí àbí fa innahu la yufdi ila dhalik fa innahu la yufdi ila dhalik torí pé kéèyàn kan fàyínà àhàdà minal anbiya was-salihin torí pé èyíkéyìí nínú àwọn ànábì ọlọ́run àtàwọn ẹni rẹ̀ lam yu'bad fi hayati bi hadarati tó bá jẹ́ pé ni re ni lóòótọ́ kò lè gbà kán mọ́ sin òun lójú ayé àwọn ànábì ọlọ́run kò sànábì ọlọ́run kan tó lè gbà àwọn tá a sì ń pè lẹ́ni re ìtá pé ni re ni wọ́n lóòótọ́ wọn ò ní gbà kẹ́ ṣèjọsìn kẹ́ pé ẹ máa kẹ́ ṣèjọsìn fáwọn lójú ayé wọn di olùtí tẹ́lẹ̀ ṣe ní ẹlẹ́ni kan ṣàdúrà so idan fa innahu yẹni a man yafal dhalik àwọn ànábì ọlọ́run gan wọn ó kọ̀ wọn ò ní gbà kẹ́nìkan ṣe kìíní o kì í sọ pé òun jọ́sìn fáwọn lẹ́yìn ọlọ́run bí kìláàfi dùn áyì ń gbà àdàmú òtí so yìí tá à ń sọ yìí ó yàtọ̀ sí kéèyàn ó wá sọ pé gbà tí wọ́n ti kú tán ìyẹn wọn lọ ń bẹ̀ wọn pé kán bá wọn bẹ̀ lọ fa inna dhalika dari'atun ila shirki bihim wọn ní eléyìí okùnfà ni tó ń fàyàn lọ síbi ṣíṣẹbọ wàkàdálíkà du'auhum bẹ́ẹ̀ náà ni ìmọ̀ pè wọ́n fi maghibihim nígbà tí wọ́n sí ń bẹ̀ bẹ́yà ṣéwù kan ló ń bẹ ní misransi àwọn tó gbogbo tá à ń sọ yìí àkọlé ẹ̀ lọ́wọ́ torí pé wọ́n ń rí wa báyìí wọ́n sì ń gbọ́n tá à ń sọ báyìí àlá fi maghibi tí ò sí níbi tẹ́ wà wọ́n ní gbogbo àwọn eléyìí huwa dhari'atun lishirk pé inú òkùnfà ẹbọ ni fàmọ̀rọ̀ ànàbíyà wà malakan minal malaika ẹnikẹ́ni tó bá fojú gan ni ànábì kan náà ànábì ọlọ́ àbótí ẹ̀ lápòjú àbótí ẹ̀ rí màláìka orí sójú báyìí wà kọ́ ọ̀làlà ò tó wá sọ wípé ó dòrò lè sàdúrà fún mi lam yufdi dhalika ila shirki billah èyí ọ̀sẹ̀ bọ̀ tó ti bàbá ọ̀rọ̀ ànábì ọlọ́run kan wà ní kánábì ọlọ́run yẹn kọ́ sàdúrà fún abẹ́ni ọlọ́run kan ní pé sàdúrà fún èyí ìṣẹ́bọ̀ bí khilafi man da'ahu fi magibihi so ìyẹn yàtọ̀ sí ẹni tó ṣe pé kò rí báyìí ó kàn wá ní pé tọ̀ àdúrà tá a fẹ́ ṣe àti gbélé àwọn iṣẹ́ òtọ̀ntọ́ wí lọ́wọ́ wọn bẹ ní misra wọn mọ̀ ṣàdúrà fún wa ẹ̀ sì rí wọn ní ìyẹn ọ̀tọ̀ fàyínà dhalika yufdi ila shirk bihi kama qad waqa wọn lé léyìí lè ṣokùnfà kéèyàn bọ́ síbi ẹ̀bọ̀ gẹ́gẹ́ bó ṣe ṣẹlẹ̀ irú ẹ̀ máa ń ṣẹlẹ̀ dáadáa fàyínà al wainal ghaib àtúrúpọ̀ ẹni tí ó sì ń bí wàlúmọ́ yìí àtẹni tó ti kú láàyẹ́nà àmà yóò ṣe kùbì àwọn èèyàn ò ní lè kọ̀ fún ẹni tó bá fẹ́ sọ wọ́n dóòsà because wọn ò sí bẹ̀ bẹ̀tọ́ ẹpẹ́ ní ire ni wọ́n tó bá wà bẹ́ẹ̀ wọ́n kọ̀ fún yàn pé kódà ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹni ire míì tó bá ń yìn wọ́n ju wọn ni èèyàn ti fẹ́ di ìpínlẹ̀ ṣùgbọ́n pàtí ò sí bẹ́ẹ̀ sọ wọn ni èèyàn lè fa ṣirik bal idha ta'allaqatil qulubi du'a'i wa shafa'ati tẹ́mi èèyàn bá ti so papọ̀ mọ́ pé ẹni tí ò sí bí abẹ́ni tó ti kú lè mọ̀ bẹ́ẹ̀ lọ́n fún yàn àbí èèyàn wá ń pè é àbí kó ṣe sípẹ̀ fún yàn afdọ́ dáálíkà ilẹ̀ ṣe kiri ìyẹn lè ṣokùnfà kéèyàn ó máa papọ̀ mọ́ lọ́n fàdúrìyà tẹ́ẹ̀fì wàá máa pè é wà kó ṣe dàmàkánà kọ́bírí àbí táwọn èèyàn ó tiẹ̀ máa digbá dẹrù pé àwọn ń lọ bí sàárè rẹ̀ àwọn fẹ́ lọ bẹ́ẹ̀ lọ́n tìmùtáàlì làwọn ère tó máa ń mọ sí káàkiri mẹ́jọ yọ lẹ́nu àfáà mi bẹ wọn mọ ère rẹ àbí wọn yàwòrán rẹ tí wọn gbèsè bí sáré rẹ àbí fọ́tò ẹ̀rí fọ́tò ṣé omi ó lè gba ọgbà ẹgbẹ́ ògànà yìí níbi tí wọ́n fẹ́ dé so wọ́n lè lé wọ́n lè wọ́n lè yà sí gbogbo ara lé àwọn ẹ̀mí ọ̀wà travel wá níbi tó jìnnà wọ́n lọ pé àwọn ń lọ bẹ̀ so ọlọ́run kí ó sọ wa ń bẹ̀ àwọn gẹ́rì dáàlì àbí àwọn nǹkan mìíràn kama qad waqa'a fi al-mushrikun eléyìí náà àpọ̀lọpọ̀ ntán làwọn ń ṣe yìí ó náà ní táwọn ẹlẹ́bọ àwọn náà kó sínú ẹ̀ wa man àtàwọn tó fara jọ wọn wa man shabahahum wa man da'ahum àtàwọn tó jọ wọn min al nínú àwọn christians àtàwọn Júù wa mubtadi'atul muslimin àti àwọn aládàádáalẹ̀ nínú Islam ẹ̀rí pọ̀rọ̀ yìí ní tó sọ àwọn kèfèrí christian tó sọ wọn nù náà ni wọ́n gbà wípé jésù làwọn mọ̀ pé àwọn ọ̀pọ̀lọ́ mọ̀ pé jésù náà ni ìwọ kò lè dọ́dọ̀ bàbá bí kì í ṣe ìpàṣẹ ọmọ so wọn ò wá pé lóòkọ lọ́mọ ẹ wá òun kan wọn bẹ̀rẹ̀ sí ní pé lóòkọ jésù tán bá bí wọ́n léèrè dáadáa kò sí jésù lọ́lọ́ wọn ò ní kì í sọlọ ṣùgbọ́n pẹ̀lú nípasẹ̀ ọmọ nìkíníkà <laughs> so wọ́n di kèfèrí látara nǹkan yẹn so bẹ́ẹ̀ náà ni a rí nínú àwọn mùsùlùmí náà tó sì pé tó bá bilé èrè pé ṣé lóko jésù tí kristian sọ sọ dà lónìí kò dà ìwọ tó ń wá fẹsẹ̀ kọ́ tó ní lóko ṣéwù kan ó dìde láàrin ọgbà ẹ̀yà ṣe ó sọ pé yà Allah ó sọ pé ọlọ́run tó jẹ́ pé ṣéwù ni òun pè so ló jẹ́ pé ìwé àdúrà ẹlòmíì ẹ máa gborúkọ àwọn màláíkà orúkọ àwọn àlìjẹ̀nú kò pé ó kọ́ ọlọ́run mọ́ so kò sí tẹ́ bá pé christian náà kẹfìrí ìwọ náà yàtọ̀ so eléyìí náà wọ́n tún ní ó ń bẹ nínú ìṣesí àwọn aládàádáálẹ̀ nínú àwọn mùsùlùmí gẹ́gẹ́ bí àwọn kan kan pọ̀ nínú àwọn súfì eléyìí wà lára wọn àwọn súfì máa ń lọ bí sàárẹ̀ àwọn ṣéwù wọn gan tí wọ́n ó dìgbà dẹrù tòtìyẹ téèyàn bá ń travel lọ ilẹ̀ haúsá tó bá gbọ́ òkè ní sàárẹ̀ ṣéwù kan bẹ́ẹ̀ kan ní àwọn ṣéwù àwọn èèyàn ó dìgbà dẹrù wá síbi sàárẹ̀ yẹn tó bá débi sàárẹ̀ yẹn oríṣiríṣi nǹkan ní wọ́n máa ṣe ń bẹ́ẹ̀ wọn máa bẹ ṣéwù yẹn kó bá wọn bẹ lọ́hùn kó sọ àwọn ọmọ lọ́hùn ní táwọn afáǹsọ ni tó gbórí ìṣesí ìṣesí ẹ̀bọ ni àwọn èèyàn máa dìgbà dẹ̀rù wá láti Ìlọrin wọn wà sábẹ́kúta níbi sàárè ṣéwù Tajul Adab ní ààfin Aké Aláké gangan wọn wà sáàfin yẹn sàárè Tajul Adab ibẹ̀ ni sàárè bàbá yẹn wà lẹ́gbẹ̀ẹ́ báyìí ní ààfin Aké ọba Aké so wà ń bẹ èmi rí dáadáa kódà mo ti wà ń bẹ ǹjọ́ kàtà àwọn èèyàn kan di àwọn àfa ńlá ńlá kan dé àwọn wọlé láti lọrin àmìnà kí náà wá ṣe àwọn wá ṣe sí ara sáré àwọn ẹni ọlọ́run so wọ́n mẹ́ràn lọ́wọ́ wọ́n pẹ̀ràn tàn bí wàá tẹ̀yàn ń sọdún wọlé ìṣírí kan náà ẹ̀yìn gbọ́dọ̀ sọ yẹn o so wọn kà so gbogbo ẹ̀ làwọn àfa ti sọ síwájú pé àwọn nǹkan yìí ẹ padà sọ sàárè òun ẹ sọ dòòsà ló fà á tí islam sọ pé ẹ bá ti fẹ́ sìnkú ẹ lọ sí sí gbòòtẹ́ bí ẹ bá lọ gbòòtẹ́ ò lè dá ẹnì kankan màmá nínú gbogbo àfàlẹ̀ yorùbá ẹni tọ́lọ̀ ńlá níbi nǹkan yẹn tèmi sí ma wọn náà ní sheikh abdulbaki muhammad bẹ́ẹ̀ nìkan dé ní sẹ́ àdàmú kábàárì àwọn sheikh láfẹ́ rí kò lè má wọ́n ti sin sí gbogbo bí dáná sí gbogbo òkú mùsùlùmí sí so owó ẹnìkan kan ò lè sọ wọ́n dóòsà ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà tá a máa dakọ̀ ńlẹ̀ yorùbá èèyàn bá dé ibi tán sí wọ́n sí tán tún kọ́lé sí kọ́lé síbẹ̀ so ẹlẹ́mẹ̀wá ìmúlẹ̀ tí mo kílẹ̀ wá kábàárì kíni kò tí ẹ nídìí kó béèrè ó ti rí ibi tán ṣe kíni yóò ti ọ̀kan náà àwọn àfáà tí ó ló kọ nílẹ̀ yorùbá yìí mo ti lọ sí ilé kéwù wọn rí mo wá rí àwọn èèyàn tí wọ́n bẹ̀rẹ̀ sí ní fara ara ibi sàárè wọn táwọn á ní ṣéwù lágbájá bá ń bẹ lọ́n náà nímà bíi tiyín náà káwọn ọmọ mi onímọ̀ ó tún mọ ọmọ rẹ̀ wá wọn jọjọ ń fara jísàárẹ̀ máa bẹ́ẹ̀ nìkan mìíràn le lélẹ̀ ìtàn ṣe ẹ ṣé òótọ́ ń pariwo ṣé n tó ń ṣe tó fi nímọ̀ ni ṣé bó ń kẹ́kọ̀ọ́ ni ìwọ ṣe lọ kẹ́kọ̀ọ́ tó wọn fara ara bí ètò ní kójú onímọ̀ ẹnìkan ní ti bá sọ̀rọ̀ yẹn pọ̀ pé o lè di wàhálà o àmúdọ̀ àwọn náà mọ wàhálà tara wọn so tẹ́ pé ṣéwù yẹn sì ń bẹ láyé táwọn yẹn bá fẹ́ sọ́dọ̀ lọ sẹ́wọ̀n pé yọkọ̀ so wà tí ò ti sí láyé mọ́ tó náà ti lọ mọ sàárì rẹ̀ tí wọ́n ti mọ bí ilé so àwàhálà nìyẹn ìdí yẹn tí Islam lọ pé tó kù bá ti ẹ lọ sínsín tẹ ẹ sí bí ṣe sin gbogbo àwọn tó kù èmi máa ń ràpójú yẹn dáadáa téèyàn bá lọ Saudi ní Baqi ní Madina mọ́sálásí ààyè tó ń sin ọ̀pọ̀lọpọ̀ òkú mùsùlùmí sí látàyà ànábì sallallahu alaihi wasallam Baqi náà ń pè téèyàn bá ti jáde nínú mọ́sálásí ànábì bá ẹ̀ mọ̀ wọ́n sálẹ̀ báyìí àwọn èèyàn kan tó bá ti wá wọ bẹ̀ tó bá ti ráwọn ọlọ́pàá yẹn pè àyìnà kọbùrù kìnìún wọn kàn dàpọ̀ àwọn sàbí kan níbo ni sàárè kìnìún yà wọn ni kọbùrù hó kọbùrù mọ́tà torí ìdòwì kọbùrù ẹ wọn kà dùn àwọn khas wọn ni ẹ̀dá wọn kàn náwó sí ibì kan kì í ṣe sàárè sàbí òǹgà nìyẹn ọ̀kan má ti ẹ̀dọ́ ló torí àwọn ọmọ ògùn ẹni tó yẹ kó o ṣe ń bí kan ṣàdúrà fún wọn kó o sì kúrò ń bẹ̀ ṣùgbọ́n kọ́ ọmọ wá sàárè Aisha káàkiri kọ́ ọmọ wá sàárè Khadija oríṣiríṣi kódà bí wọ́n ṣe ń lé àwọn èèyàn tó sàárè ibi tí wọ́n sin ìyàwó Khadija sí ní Mẹ́kà ó sì wà ń bẹ̀ kì í ṣe bàkì ní òní Canada ibi tí wọ́n sin sí bí wọ́n ṣe ń lé àwọn èèyàn tó ẹ̀ tún máa ra àwọn èèyàn mi ká níbi tí wọ́n sin sí ká lójú títì ń bẹ̀ ẹni tí wọ́n dáhùn ìrírí bẹ̀ ẹ̀ ra àwọn èèyàn ibi ni wọ́n máa sùn tí wọ́n tẹ̀ ní sí gbogbo ẹ̀ kó ń bẹ̀ àwọn ọlọ́pàá yẹn ẹ̀ sálè débẹ̀ ẹ̀ bá sùn bẹ̀ kó jò pa ẹ̀ wàhálà tí ń lẹ̀ kó rò máa pa ẹ̀ wọ́n ní kó bẹ̀ àwọn ẹni ọlọ́run àwọn fẹ́ fara ara lẹ̀ fún àwọn fẹ́ káà ah, àmọ́ ẹgbẹ́ kàábà ń bẹ ń bẹ tẹ́ ti lọ sí lọ́hùn gbogbo àwọn nǹkan ń bẹ ẹ rí pàápàá jùlọ àwọn funfun ni o tẹ́rì oríṣiríṣi àwọn nǹkan yẹn ń bẹ so gbogbo àwọn nǹkan yìí kò bá ìlànà Islam mu àmọ́ ń tá a bá ń lẹ̀ táwọn èèyàn bá sábà táwọn èèyàn gbà ò ní nǹkan yẹn kò sì lè máa lọ bẹ́ẹ̀ torí pé tí bá ń lọ bẹ́ẹ̀ téèyàn bá lọ pàdé Ọlọ́run pẹ̀lú àwọn nǹkan yẹn tó bá ní òní jásẹ̀ bọ́ tó bá lọ jásẹ̀ bọ́ wájú ọlọ bó tilẹ̀ jẹ́ pẹ́ bọ́ náà ní kìí ṣe pé kò lè jásẹ̀ bọ́ àyà Kùránì ti tọ́ka síbẹ̀ so àwọn àlàyé yìí ni Sheikh Al-Albani ni wọ́n ń ṣe fún wa gbogbo ìta sí nǹka yìí mọ̀kọ́dímọ̀ sí ni o àti wọnú tíra gan mo sọ pé mọ̀kọ́dímọ̀ gan lọ́tọ̀ tíra ni so Sheikh Al-Albani rahimahullah wọ́n wọ́n wọ́n lapa púpọ̀ nínú ẹ̀sìn kọ́lọ́n kó bá san rẹ̀ san dáadáa wọ́n ní ìmọ̀ wọ́n sì fi ìmọ̀ yẹn wọ́n ṣiṣẹ́ lórí ìmọ̀ yẹn púpọ̀ ọlọ́run sì fa àlùbáríkà sí ó sì sọ ó sì dẹkùn fáwọn táwọn lẹ́yìn púpọ̀ àwọn nǹkan tí ó jẹ́ ìrọ̀rùn fún wa àwọn àwọn dààmú lérí ẹ̀ tó kọ́lọ́n bá kó bá san wọn ní ẹ̀san dáadáa nasallahu subhanahu wa ta'ala an yujziyahu anna wa an jami'il muslimin